kan kí ọlọ́run bá kó ṣe eléyìí ní anfani fún ani wa o ma àti ní ayé tí a wà yín assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ǹjẹ́ ẹ̀sán ká máa kí fún òkú. ìjẹ́sàn kan wà tí ó lọ bọ́ kùbí látàrí pa aláàkí alukur'ani fún níbi tá a bọ́rọ̀ dé lánàá. àwọn ẹ̀rí láti inú alukur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam kò sí kan tá a rí tó tọ́ka sí pé ẹ máa kí alukur'ani fọ́kù torí òkú lọ́lọ́run ṣe sọ alukur'ani kalẹ̀ kò sí ẹ máa ké fọ́kù torí pé yọ́ọ́ máa gba aládàá rẹ̀ kò sí aláàyè làlùkùránì ń bá sọ̀rọ̀ alààyè làlùkùránì ń ṣèrántí fún alààyè làlùkùránì ń ṣèkìlọ̀ fún alààyè làlùkùránì ń fún ní ròdùnú nípa ní tó kù tí ó ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà tó bá kú ní dáadáa àbí ní tí ó ṣẹlẹ̀ sí láì dáa lẹ́yìn ìgbà tó bá kú nípa ìgbésẹ̀ tí ó gbé nínú ilé ayé rẹ̀ yìí tí ò fi ní takotọ́lọ́ tí ò sì ní takotà nàbì Muhammad sallallahu alayhi wa sallam nípa báwo la di alukur'ani mú gan-an nígbà tá a wà láyé ní kíké àti títẹ̀lé àṣẹ rẹ̀ eléyìí alukurani ọlọ́run sọ̀kalẹ̀ kó lè jẹ́ ìwé òfin àfinimànà fún gbogbo àgbáńlá ayé ẹ sì mọ̀ yín pé ìwé òfin àfinimànà fún gbogbo àgbáńlá ayé ó ní í ṣe pẹ̀lú pẹ̀mí sì ń bẹ lára wa bá a bá ti kú ẹ̀yìn tá a gbélé ayé ṣe ìhà tá a kọ sí alukurani iná ló kù tá a lọ bá pàdé lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí ẹ̀ nígbà tí ò ti wá sẹ́ẹ̀dì kan pàtó tó ní ẹ máa kí alukurani fókù àbẹ́yìn máa bẹ́ẹ̀ bá mẹ́mu wa so ẹ̀rí kan pàtó tó sọ pé ẹ máa kí alukurani fún kò sí torí ẹ̀ ìtọ́ dọ́gba tó sì jẹ́ ìlànà fún gbogbo ẹni tó bá ní àsìkò rẹ̀ lò fún tí ó wúlò fún láyé àtọ́lá àlọ́kìyàmù náà ni pé ká dẹ́kun rẹ̀ ká wáwọ́ rẹ̀ balẹ̀ a máa wá lọ kí alukurani fọ́kù a máa lọ kí alukurani pé àfi ń wá ládàá rẹ̀ fọ́kù àbí ìwọ náà ni bàbá rẹ̀ kú àbí ìyá rẹ̀ kú ó wá kí alukurani mọ́lẹ̀ ń kíké ọwọ́ àníwọ̀ ọlọ́n gbogbo nǹkan tó ti kéyò nínú alukur'an kọ́lọ̀ ọ̀mú ládàá rẹ̀ kó mu lọ bá bàbá rẹ̀ àbí kó mu lọ bá yà rẹ̀ eléyìí ò sí nínú manhaju salafil ummati salih kò sínú ìlànà àwọn aṣíwájú wa rere aṣíwájú wa rere àwọn kì í ṣẹ̀sìn kọ́ wọn sọ pé àwọn mú ládàá iṣẹ́ táwọn ṣe àwọn bùn bàbá àwọn àwọn mú ládàá iṣẹ́ táwọn ṣe àwọn bùn ìyá àwọn kí á ní tẹ̀yìn ṣe fúnra yín nígbà tó ṣe pé kábùnni kábùnni kábùnni náà ni eléyìí ò sínú lànà àwọn sẹlẹfù sọọlẹ ṣùgbọ́n nǹkan tí ẹ̀sìn islam tó mú wa tó ní ká máa ṣe fókù lẹ́yìn ìgbà tó kù ti kú ó ní ká ẹ jẹ́ ká múra sí i kó má jẹ́ pé èyí tí wọ́n ní ká mu iná láàmú àwa fi wẹ̀ èyí tí wọ́n ní ká fi wẹ̀ òun náà láàmú àmú èyí tí wọ́n ní ká má sí ìlà àgbárí má èyí tí wọ́n ní ká gbárí má ìlà àwọn apàtì a'udhu billahi minash shaitani rajim bí èèyàn bá ṣe báwọn èèyàn dá láì gbọ́rọ̀ nù ìyẹn dẹni tó pè ìfẹ́nu rẹ̀ lásán ló ń tẹ̀lé nìyẹn nínú àwọn nǹkan tẹ́sán islam ní ká sí ilé ìtòkè tá a bá ṣe yóò wúlò fókù wa wọ́n kúnlẹ̀ jantirẹ̀ rẹ̀ mélòó la ti ṣe nínú eléyìí tó fi wá jẹ́ pé ń tọ́ta kò lànà ńlá wàá mórílé gẹ́gẹ́ bí ká ṣàdúrà fókù gẹ́gẹ́ bí ká ṣe sàrà fókù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó fin ṣẹ̀ríyà tó mú wa gẹ́gẹ́ bí ká lọ ṣe hajj ká lọ ṣe hajj fókù wa òkú tó ti kó sáàjì rí ẹ lọ sáàjì fún wa kẹ́ lọ hajj fún wa báyà ẹ lọ hajj yìí nínú owó wọn tí wọ́n fi sílẹ̀ gẹgẹ bụ bó ti ṣe jẹ ìlànà àwọn nípa ṣẹ̀ríyà a rí nínú wọn gẹ́gẹ́ bí Malik ó ní tó bá jẹ pé òkú yìí sọ àsọtẹ́lẹ̀ wípé ẹ lọ hajj fún mi lẹ́yìn ìgbà tí mo bá kú tèmi láǹfààní àti hajj kí n tó kú àjẹpá àmù nínú nínú mẹ́ta hajj ìyẹn ni pé nínú wàsíyà ni láti mú owó wàsíyà láti mú tá a fi bá a ṣe hajj nígbà tá a sì rí apá kan nínú àwọn olùmọ̀ nípa ṣẹ́ríà gẹ́gẹ́ bíi Ahmad ibn Hanbal àwọn sọ pé kò bá àmọ́ sàsọtẹ́lẹ̀ á lọ bá a ṣe hajj nínú dúkìá torí pé yóò bẹ nínú ìgbésẹ̀ oríṣi márùn àbóríṣi mẹ́rin tá a gbé kó kan ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀karùn ni ká pín ogún àwọn àgbésẹ̀ kan wà tá a gbé kó tó kakún ogún òkú nínú àwọn àgbésẹ̀ òun náà ní gbèsè gbèsè tí ń bẹ lórí òkú yẹn lábẹ́ rẹ̀ òun náà ní gbèsè tó jẹ Ọlọ́run so àìlọ́sẹ̀ hajj gbèsè tó jẹ Ọlọ́run ni àìyọ zakat gbèsè tó jẹ Ọlọ́run ni á mú nínú dúkìá rẹ̀ á fi sí bẹ́ẹ̀ ṣé ntẹ́yìn náà mójútó nù màtí bàbá yín kú tíyà yín kú ẹ ronú pé wọn ò ṣe hajj rí ẹ̀yin lọ́ọ́ bá wọn ṣe bákan náà ọmúra òkú òsèré ẹ lọ bá ṣe gbogbo àwọn eléyìí wọn bẹ nínú nǹkan tó yẹ ká mójútó ntí máa sòkú láǹfààní nù lẹ́yìn ìgbà tó kù bá kú àwọn èèyàn tiwa ní yorùbá level àwọn ò ní mójútó ntí ó sòkú láǹfààní lẹ́yìn ikú rẹ̀ ń pẹ́ kó tó bọ́ sọ́wọ́ màlẹ́kà tí fìyà jẹ ni wọ́n sì ń pẹ́ kí tó wọ́ lọ sínú náà jahannam tàwọn sáàní wípé mọ́jọ́ mẹjọkọlọ àwọn mọgbàgì tiẹ láyé la hawla wàlá quwwata illa billah wọn máa wá wó màálù wọn máa pa màálù lọ́tùn wọn máa pa màálù lósì kọjá ìyàlẹ́nu fáwọn èèyàn nígbà tí wọn bá ti rí tán péjọ báyà lọ́jọ́ júmọ̀ à wọn ti mọ̀ pé òkú wọn ń ṣe tí wọn bá sì péjọ lọ́jọ́ sátidé wọn láwọn ti mọ̀ pé wọn ṣe tí wọn bá ti wá di àwọn màálù mọ́lẹ̀ rẹ́gẹ́dẹ́ màálù tí wọ́n pa ń bi olókùn màálù dáràn lágbọn ilẹ̀ yorùbá wa yìí lágbọn àpòkù ni wọ́n á máa fi ṣe wàlà hawla wàlà quwwata illa billah níbo lẹ́yìn ti ronú pé bá màmá yín ṣe hajj àbẹ́ bá bàbá yín ṣe hajj àbẹ́ bẹ́ẹ̀ nìkan nu wọn ṣe umra lẹ́yìn ikú wọn ntí màá sòkú láǹfààní tó yẹ ká mójútó nìyẹn so ẹ mú owó àwọn àmú bíi one million àpá lọ ṣe hajj ok èyí tẹ̀ màálù tẹ bá pa bíi mẹ́wàá náà èèlò ló ń jẹ́ màálùú tẹ́ ń pa tó jẹ́ pé ọ̀ràn lẹ́ ń dá sókù lọ́rùn lẹ́ ń dá síra yín lọ́rùn so èèlò lòun náà ń jẹ́ ìpẹ́ lẹ́ ń fi rà bí wọ́n ń fún yín kára ni ọ̀fẹ́ lẹ́ ń kó torí de eléyìí bẹ́ẹ̀ náà nì nínú nǹkan títún máa sòkú láǹfààní ó ní ká san gbèsè rẹ̀ òkú tó kú tẹ́ pé gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ ó gbèsè kù ni gbèsè tó jẹun bá a san ẹ rí i pé nígbà tá a wà láyé a lè máa purọ́ pàlówó lọ́nà wo gbogbo ń tó fi sílẹ̀ sáyé owó ni ẹ tà wọ́n kó dowó kẹ́ ẹ fi san gbèsè rẹ̀ nínú àdìtà nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda an ẹ̀mí múmìnì wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ wọ́n fi dógò sára gbèsè rẹ̀ kò ní nísìmí ó dìgbà tán bá bá san gbèsè wọn gbèsè òkú ẹ gbọ́dọ̀ san ẹ ṣèwádìí ẹni tí bàbá yín màmá yín jẹ lówó ọmọ yín ìyàwó yín ẹ̀gbọ́n yín ọkọ yín tó jẹ lówó kẹ́ lè bá bá wọn san kán lè bá nísìmí nínú sàárè wọn kì í ṣe pé wọn ò pínpín rẹ̀ ìní ò ní jó nísìmí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń sọ ní Yorùbá lẹ́wọ̀ wọ́n lè láwọn lálàárí màmá kan lójú oorun ìyá tó ti kú tipẹ́ àbáwọn lálàárí bàbá kan lójú oorun bàbá tó ti kú tipẹ́ àwọn wá rí i pé iṣẹ́ tí wọ́n fún assignment tí wọ́n fún lálùkìyàmà oníkọ́ máa fọ́kùtà Ah, ah. wọ́n wá pé àbí àwọn bá lórí ìkúnlẹ̀ wọn ò tí ì dá lóhùn ìkúnlẹ̀ báwo ibà yìí lẹ́ ń kúnlẹ̀ láyé tẹ́ ń gbásà kúnlẹ̀ ká sọ̀lọ̀ ló ní ẹ máa kúnlẹ̀ wọ́n láwọn bá lórí ìkúnlẹ̀ wípé wọn ò tí ì dá lóhùn kí ló dé ọwọ́ atúmọ̀ rẹ̀ sí pé nítorí pé wọn ò tí ì pín ogun rẹ̀ irọ́ lásán wọn ò pín ogun ẹ̀yin tẹ́ wà láyé lẹ̀ máa ń tán fowó sí ṣùgbọ́n tó lè mú kókò kó wà nù dààmú dààbò nù sàárè rẹ̀ òun náà ni kọjá yìí pé gbèsè tó jẹ ọ̀n bá san tó ọlọ́run dákun bá wa san gbèsè wa tó kú bá kú tó bá jẹ gbèsè ẹ bá san o níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam tí wọ́n bá gbókùú wa pé kánábì sallallahu alayhi wa sallam kó ṣe sọ̀látùl janaza sí wọn lára anábì wa kì í sábà ṣe sọ̀látùl janaza sí wọn lára kó tó béèrè tó bá béèrè pé sọ́jẹ́ gbèsè sófì gbèsè sílẹ̀ sáyé tó bá ní bẹ́ẹ̀ ni ǹjẹ́ owó tó fi sílẹ̀ sọ́wọ́ akágbèsè rẹ̀ tọ́ba ní bẹ́ẹ̀ ni yóò síwájú yóò ṣe sọ̀látùl janaza sí lára àmọ́ tọ́ba sọ pé ó fi gbèsè sílẹ̀ kò sí lówó tá a lè fi san gbèsè yẹn tó fi sílẹ̀ ànábì ó ní sallu ala sahibikum ẹ̀yin ní kẹ́sì sọ̀látù sí yàn yín lára òun ní í ṣe ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ànábì sallallahu alayhi wa sallam ó ń padà ń ṣe sọ̀látù sí gbogbo òkú lára kò bá gbèsè kò bá má gbèsè ó ní faman gbogbo ẹni tó bá fi gbèsè sílẹ̀ mi ni màá máa bá a san tán lónìí ta ni ọba ọ̀sán tiẹ̀ tó kù kan bá kú tó bá fi gbèsè sílẹ̀ ẹ bá a san gbèsè rẹ̀ nítorí kó lè bá a nísìmí nínú sàárì torí ẹ̀ ó wá nínú hadith nípa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè ọkùnrin kan bi léèrè ó ní. يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به lẹ́yìn tí bàbá mi ti kú lẹ́yìn tí ìyá mi ti kú ṣé nǹkan kan tún ṣẹ́kùn dáadáa tó yẹ kí n máa ṣe sí bàbá àti ìyá yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti kú ànábì wa dá lóhùn wọ́n ní naam as-salatu alayhima kọ́ ọ máa ṣàdúrà fún bàbá àti ìyá rẹ̀ táwọn náà ń ṣàdúrà fún bàbá àti ìyá wa tó ti kú ọlọ́run ọba pa wá láṣẹ ká máa ṣàdúrà fún wọn ó sì kọ́ wa bá sì máa ṣàdúrà fún wọn wa qur rabbirhamhuma kama rabbayani saghira máa ṣàdúrà fún bàbá àti ìyá rẹ pé ọlọ́run bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi ẹni tó sì jẹ́ ọmọ rere tí wọ́n máa ṣàdúrà fóbi rẹ̀ báyìí kò bùkátà kó dàgbà sí kò sì bùkátà kó ṣẹ̀ṣẹ̀ kó yànjọ sí nítorí pé kọ́ máa dàgbà sí kọ́ máa kó ìyànjọ sí ó ti dà dáadáa lẹ̀ a kì í dàgbà sí tí wọn ò bá dàgbà sí lábẹ́ òfin ọlọ́ a kì í sì ṣe nǹkan ń jàmá tó fi ṣẹ̀rí ọ̀sọ́ pé ká ṣe ń jàmá tó bá fẹ́ wá ń ṣàdúrà fún bàbá àbíyá rẹ̀ ẹbí wọn náà ń ṣàdúrà fúnra rẹ̀ ń gbogbo gbà àbígbà wo lọ gbàgbé orí ara rẹ̀ rí gbogbo gbà tó ń ṣàdúrà fúnra ara rẹ̀ lójoojúmọ́ náà lọ́mọ ṣàdúrà fóbi rẹ̀ wọ́n máa ṣàdúrà fóbi rẹ̀ eléyìí ló túmọ̀ sí pé ọmọ rẹ̀ ni wọ́n fi sílẹ̀ sáyé ọmọ rẹ̀ tó rántí wọn pẹ̀lú àdúrà ní gbogbo ìgbà ọmọ rẹ̀ tí ò fi ìgbà kan gbàgbé wọn tọ́ kọ́ ọ máa ṣàdúrà fáwọn méjèèjì yàtọ̀ sí irú tiẹ̀ tó ń ṣe wọn ẹ̀tọ́ orí tẹ́dé ẹ̀wọ́ àti tẹ́ni kalẹ̀ àdúrà eléyìí tí wọ́n ń ṣe ń gbígbóná gbígbóná lẹ́yìn tí wọ́n sì kú tán ẹ̀tún tó bá tún dijọ́ kẹta kẹtún ẹtún tó bá di jọ́ kẹjọ ẹtún pàdé àdúrà tún lọ ní pẹrẹwu wọ́n bá tún dogójì ọjọ́ ah yawmul hajjil akbar nìyẹn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàlà hawla wàlà quwwata illa billah àdádálẹ̀ nìyẹn àṣedànù lásán ànádànù lásán kẹ wọn máa wo nǹkan o àṣedànù ànádànù àdádálẹ̀ ní máa ju àwọn èèyàn lójú láwùjọ yorùbá nígbà tí wọn gbẹ́sìn ọlọ́run ọba yìí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn òdodo fún ẹ òun fetí pàlàbà rẹ̀ wọ́n ń ṣàlàyé ìlànà ànábì tọ́lọ́ ń fẹ̀sìn rán fún ọ ọ̀kákùn kankan tí ń gbọ́ ọba tó wá dé sáré ìlú tó kàkùn tí ń gbọ́ ọlọ́run bá gbé ọ dìde lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ló tó mọ̀ sí nǹkan bàbàrà a ọlọ́mọ sí wa ládọ́rùn mọ́ tọ́ gbogbo owó tó ń ná dànù yẹn ó lè fi ṣe bàbá rẹ láǹfààní àti ìyá rẹ láǹfààní tí ò ní tán ó lè fi ṣe wọn láǹfààní oríṣiríṣi láǹfààní tí ò ní dá láwọn nǹkan tó bá tọ́lọ́mu tó ṣe déédéé pẹ̀lú súnà anábì sallallahu alayhi wa sallam yàtọ̀ sádàdálẹ̀ ìwọ náà o lè béèrè lọ́dọ̀ àwọn ẹni tí ń bá yín sàdádálẹ̀ wípé kí lè rí eléyìí kí lè rí fìdáwò kí lè rí ijọ́ kẹta kí lè rí ogójì ọjọ́ kí lè rí ijọ́ kẹjọ kí lè rí pẹ̀lú wá fókù kí lè rí pẹ̀lú wá kí lè rí pẹ̀lú pé gbogbo ẹ̀tànjẹ náà ni irọ́ ló ń parọ́ fún rọ́ ìwọ ni irọ́ tí irọ́ ń parọ́ fún so irọ́ ti dára rẹ̀ mà nírọ́ tí ọba wá sírù rẹ náà ti rọ́ rí mú irọ́ ọba ti rírọ́ pa fún rọ́ kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa kó bá wa tan ìmọ́lẹ̀ àgbọ́yẹ̀sìn sáàrin àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam kó ní kálukú ọmọ ẹ̀sìn bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ torí ibi tó rí ire wà nìyẹn ibi tó nà àbáyọ wà nìyẹn láyé àti lọ́la nínú nǹkan tí tún máa wúlò fókù ẹlẹ́ẹ̀kejì wal istighfaru lahuma máa tọrọ àforíjì fáwọn méjèèjì tọrọ àforíjì fún bàbá rẹ tọrọ àforíjì fún ya rẹ èèyàn ni wọn ìgbà tí wọn wà láyé wọn sẹlọ ìgbà tí wọn wà láyé wọn ṣàṣìṣe wọn ṣàìdá tọrọ àforíjì fún wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa aláforíjì ni yóò sì foríjì wọn torí nínú dáadáa òbí òun náà ni pé ọlọ́run ọba òní kó kó àkúrun kó fọmọ sílẹ̀ láyé ọmọ kan ò sì ní fẹ́ ká ìdá ọ̀sẹ̀lẹ̀ sóbì o torí rẹ̀ lọ́mọ ó sì máa tọrọ àforíjìn fóbì rẹ̀ ọlọ́lá ń sì ń bẹ fóbì látàrí àforíjìn tó máa ń tọrọ fún wọn á kó ládàá gbogbo àforíjìn yìí wọn kó wá fún wọn fi ṣe àlékún àgbéga àpò fún nínú àlùjẹ́nà yóò mọ̀ wá pé bolú eléyìí ti wá ebó náà ti san wá lẹ́sàn-án tá a gbélé ayé ṣe wọn ò ní bẹ́ẹ̀ ni eléyìí jẹ́ ẹ̀san àforíjìn táwọn ọmọ yín tọrọ fún yín lẹ́yìn ìgbà tẹ́ filé ayé sílẹ̀ ọlọ́run dákun bá wa foríjì àwọn òbí wa ọlọ́run bá wa kí àwọn òbí wa bá wa gẹ̀ wọ́n ọlọ́run bá wa síjọ àánú rẹ̀ wò wọ́n eléyìí tó wà nínú kẹ́ nínú wa ọlọ́run dákun bá wa rẹ̀ fún eléyìí tó wà nínú yà ọlọ́run dákun mú kúrò bá wa fi ìkẹ́rọ́pò rẹ̀ ọlọ́run àmọ́ pé kò sí ní tó kò bùkátà pé kò fi nọ́mbà sí pé gba ọgọ́rùn lójúmọ́ ìgbà àádọ́rin lójúmọ́ láti máa tọrọ àforíjì fún wa máa tọrọ rẹ̀ ní gbogbo ìgbà máa tọrọ lọ́pọ̀lọpọ̀ rabbi ighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab rabbi ighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab. bákan náà nínú nǹkan tí tún máa sùkú láǹfààní ẹlẹ́kẹta ó náà ní infadu ahadihima min ba'dihima àdéhùn àwọn òbí rẹ àsọtẹ́lẹ̀ wọn eléyìí tí wọ́n ti sọ mú un ṣẹ lẹ́yìn kù wọn. gbogbo ohun tí bàbá rẹ tó ti sọ kalẹ̀ gbogbo ohun tí ìyá rẹ tó ti sọ àsọtẹ́lẹ̀ rẹ kalẹ̀ ìwà ọmọlókù tó mú ṣẹ lẹ́yìn ikú àwọn òbí rẹ yìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó rí i pé àsọtẹ́lẹ̀ wọn yìí kò fi ráàrí ó lò ó ó sì mú ṣẹ lópin ìgbà tó bá jẹ́ pé àsọtẹ́lẹ̀ wọn kò takò tọ́lọ́run kò takùtà nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam bàbá rẹ̀ màmá rẹ̀ wọ́n kọ́ mọ́ṣáláṣí kan lọ wọn ò tí ì kọ́ tán lọ́lọ́jọ́ bá dé ọ̀ràn yẹn rẹ̀ o náà ní kó mú àsọtẹ́lẹ̀ bàbá àbíyá rẹ̀ sẹ́ńbì ẹ parí mọ́ṣáláṣí tí mo bẹ̀rẹ̀ o ẹ parí rẹ̀ ẹ parí rẹ̀ pẹ̀lú owó nínú wọ̀síyà wọn ni nínú ètò àsọtẹ́lẹ̀ rẹ̀ ibẹ̀ láti mú ètò sẹ́kítọ́ bá pọ̀ jù táàrírọ̀ ẹ̀rí nínú ìdá kan nínú mẹ́ta dúkìá wọn òun náà láti ṣe bẹ́ẹ̀. bàbá àti ìyá rẹ̀ ó sọ àsọtẹ́lẹ̀ pé ẹ sókun ẹbí pọ̀ okùn ẹbí ẹ gbọ́dọ̀ já yín o ẹ ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí o ẹ ṣe dáadáa sára o ẹ ṣe dáadáa sí ìyẹn kan o ẹ̀yin gan alára ẹ̀yin ọmọ òun ẹ ṣera yín lóṣooṣù ọ̀wọ̀ ẹ má fẹ́ sìn Ọlọ́run ọba ṣeré o ẹ má jẹni tó jẹ́ pé yọ wà máa fìgbẹ́ sọ́nà o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ rántí pẹ́yìn náà ẹ padà lọ síbi tèmi náà lọ nígbà tọ́jọ́ bá pé ẹ bẹ̀rù Ọlọ́run so gbogbo eléyìí àsọtẹ́lẹ̀ tóbi wá bá sọ a gbọ́dọ̀ tẹ̀lé ẹ ṣọ́ra fún àdádálẹ̀ ẹ̀yin ọmọ ẹ má bá wọn ṣe àdádálẹ̀ ẹ jìnnà sí táwọn bá kú ẹnìkan gbọ́dọ̀ gbàgbàdà kaná ẹnìkan sì gbọ́dọ̀ pọ̀ nsejọ́ kẹta ẹjọ́ kẹjọ ogójì ọjọ́ kan ẹnìkan sì gbọ́dọ̀ kó àwọn èèyàn jọ pọ̀ pọ̀ nsàdúrà fáwọn ẹ máa rántí àwọn nínú àdúrà ẹ má ṣe àdádálẹ̀ nítorí tàwọn kò nídìí kí bàbá yín fẹsẹ̀ fi pè kún kó tó di pé ka ọ̀rọ̀ rẹ̀ kún bí ẹnikẹ́ni tó bá wá sí bẹ́ẹ̀ tó bá fi lè takò ń tà sọ yìí báyìí báyìí báyìí ni kò rí fún kò bùkátà kọ́sẹ̀sẹ̀ sọ bẹ́ẹ̀ tẹ́ fi tẹ̀lé àṣẹ bàbá yín tó eléyìí pàtàkì. bákan náà nínú tí ó tún sẹ́kù nínú dáadáa tá a máa ṣe sáwọn òbí wa lẹ́yìn ìgbà tí wọ́n bá kú ẹlẹ́kẹrin òun náà ni ìkírọ́ọ̀mù sọ̀dí Kama máa ṣàpọ́nlé ọ̀rẹ́ ìyá wa àwọn tọ́jú ọ̀rẹ́ bàbá wa lójú ayé wọn lẹ́yìn ìgbà tí bàbá wa ti kú á máa pọ́n wọn lé torí bá méjì kọ́ torí pọ̀ rẹ̀ ni wọ́n jẹ́ sí bàbá wa àwọn tọ́jú ọ̀rẹ́ ìyá wa á máa pọ́n wọn lé lẹ́yìn ìgbà tí ìyá wa ti kú torí nǹkan míì kọ́ torí pọ̀ rẹ̀ ìyá wa ni wọn ṣùgbọ́n níbi ìka kèsì o nínú ìsẹ̀mí tàwọn Yorùbá ó ṣeéṣe kó yẹ kí bàbá yín kó tó kú bàbá yín lọ́rẹ̀ẹ́bìnrin tẹ́ pé ń yàn lálẹ́ a'udhu billahi minash shaitani rajim irú àwọn eléyìí àwọn kọ́lá anábì ní kẹ́ ẹ máa pọ́nlé o àlè bàbá rẹ lọ́mọ wa pọ́nlé bàbá rẹ gan lágbọ́n bẹ́ẹ̀ wọ́n dáràn ni nítorí pé lábẹ́ òfin ọlọ́ kò tọ́ kéèyàn máa yàn lé bákan náà bàbá rẹ ó tún láwọn ọ̀rẹ́ bí àwọn babaláwo bí àwọn adífá bí àwọn kèfèrí tó jẹ́ pé wọ́n máa ṣe ń tọ́takùtọ́ lọ́ọ̀ni so bàbá rẹ náà sì ń bá wọn ṣọ̀rẹ́ ah irú àwọn eléyìí kọ́ ní islam sọ ẹni tó dára ni ẹni tó yẹ níyàwó ni ẹni ni ẹni tó pé kí ni apọ̀ nǹkan kí ni ilé kí lọ́n pọ́n lé ń bẹ̀ sọ eléyìí ọ pàtàkì kò kíyèsí màmá rẹ náà tó náà jálè àwùjọ ìyàtọ̀ lálè láyé kó tó kú wọn á ní ẹbẹ kánú àdìsí pé kẹ ìyá yín ni tí ìyá náà ń ìyàwó á kú lórí ọ̀ràn ẹ̀dá ó wá jẹ́ pé ẹni jọ́njọ́ ń dáràn ó tún á máa pọ́nlé ọlọ́mọdé àbí ìyá rẹ̀ ó ní àwọn aṣeláàbí àwọn ẹni bú ó ní wọn lọ́rẹ̀ láyé ń bì ó wá jẹ́ pé àwọn ẹni bú àwọn ẹni tí ì ṣiṣẹ́ láàbí iná lọ́mọ á pọ́nlé lẹ́yìn rẹ̀ kọ̀tọ́ ẹlẹ́karùn wasilatu rahimi lati la tusalu illa bihima kó máa sokun ẹbí pọ̀ ẹbí tó ṣe pé tí ó sì ti bàbá rẹ̀ tí ó sì ti ìyá rẹ̀ àbá ti mà ẹ mọ̀ pé nínú àwọn mọ̀lẹ́bí òun náà ni àwọn èèyàn bàbá wa àtàwọn èèyàn ìyá wa àwọn èèyàn bàbá àti ìyá wa tí ó mọ̀ sí pé bàbá ló bí wa tí ó sí para ìyá yìí láti jáde mọ̀ wọn oníkálukú ọmọ lọ́lọ́ rẹ ni àyànkí làwọn apá abádéró àti ìṣẹ̀lẹ̀ àpọ̀ kálukú ọmọ lọ́lọ́ tí ẹni ṣùgbọ́n lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá tó para bàbá ń lò ti jáde gbogbo àwọn ẹni tí ìbí jọ dà wọ́n pọ̀ pẹ̀lú bàbá rẹ̀ wọ́n ti di mọ̀lẹ́bí rẹ̀ gbogbo àwọn ẹni tí ìbí dàpọ̀ pẹ̀lú ìyá rẹ̀ wọ́n ti di mọ̀lẹ́bí rẹ̀ ó gbọ́dọ̀ sokun ẹbí pọ̀ lágbọn abẹ́hùn wọ́n pè dádì lọ́mọ tọ́pọ̀ àwọn pọ̀ pẹ̀lú yín kẹ́nìkan mọ́ dọ́dọ̀ mi à rárá torí pé àwọn ni mọ̀lẹ́bí rẹ̀ àwọn ni iye kan rẹ̀ àwọn ni ìbátan rẹ̀ àwọn lára rẹ̀ ò lè dà wọ́n nù látara bàbá àtìyá rẹ̀ ló ti mọ̀ wọ́n bàbá àtìyá rẹ̀ ò ṣeé dànù bẹ́ẹ̀ náà làwọn mọ̀lẹ́bí wọn ò ṣeé dànù rárá. àdìsí yìí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá gbangba gbangba irú kí ni tá a máa ṣe fún àwọn òkú wa lẹ́yìn ìgbà tán kú ẹ jẹ́ káwọn náà máa mójútó láwùjọ wa tẹ̀lúrò àwọn nǹkan wọ̀nyí báyìí á jẹni tí ń sòkú láǹfààní àwọn òkú ò ní jẹni tí ọmọ wò wá lẹ́ni tó ṣe pé ńgbà táwọn pẹ̀yìn dà tán ẹ̀ fi dáadáa rántí àwọn máa nínú àdìsí míì àdìsí jẹ́ àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ alimá muslim ló gbé jáde nínú àdìsí míì kún mọ́ anabi sallallahu alayhi wa sallam ní idha mata ibnu adama inqata'a amaluhu illa min thalath sadaqatin jariya aw ilmin yuntafa'u bihi aw waladan salihin yad'u lahu alimá muslim náà ló tún gbé jáde anabi sallallahu alayhi wa sallam àyàfi nǹkan mẹ́ta ni wọn ò ní yé kọ́ládá fún yàn lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni sàrà àti ń sàn bíi ká pé èèyàn ti kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ kó tó kú ó máa gbalada rẹ̀ títí láéláé bíi ká pé èèyàn ti gbẹ́ kànga kalẹ̀ fáwọn èèyàn láti máa pọnmi rẹ̀ mú kó tó kú ó máa gbalada rẹ̀ títí láé téèyàn bá ń sàǹfààní ń bẹ bíi ká pé èèyàn tiẹ̀ ti kọ́lé kan kalẹ̀ wípé òun kọ́ kalẹ̀ fún gbogbo aláìní fún gbogbo ọmọ òrukàn fún gbogbo ẹni tí ọkọ kú tó fi sílẹ̀ tó dopó fún gbogbo ẹni ojú ń pọ́n kó wọn máa gbébẹ̀ òun ní kọ́bọ̀ gbà lọ́dọ̀ wọn kó wọn máa gbébẹ̀ títí láéláé àwọn ọmọ rẹ̀ ò ní jogún ẹ̀ so eléyìí ó ti filẹ̀ fọlọ̀ so eléyìí títí láéláé eléyìí ń bẹ lára sàrà àti ń sàn sàrà àti ọ̀gbẹ dípò páwọ̀ àpékọ́ sàmà bẹ́ẹ̀ náà nì bíi kéèyàn ti kọ́ ilé kí ó kalẹ̀ káwọn èèyàn máa kọ́ àwọn ọmọ ń kí sàrà àti ń sàn nìyẹn bákan náà ọmọ gádà lórí odò tí ò ṣeé bínú dákọjá àwọn èèyàn wá ń gba orí gádà rínrìn kèrìndò wọn ó fi wá rọrùn lópin ìgbà tí gádà tí bá ń bẹ lórí odò ọmọ àgbàládà rẹ̀ títí láéláé so irú àwọn sàrà yìí táwọn náà ti rírú ẹ̀ sí kó tó di pa kú kò bùkátà pé ńgbà tó bá kú tán lọ́mọ á pé kọ́ ọmọ ọbọ̀ kọ́ mọ́sálásí kọ́ ọmọ kọ́mọ ọba ọ̀sánú aláìní owó tí o ṣe lò lójú ayé rẹ̀ pàtó bá dowó lówó lọ́wọ́ expect pé kọ́mọ ọba ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀dọ́wọ́ wa ká kíyè sára ọ̀dọ́wọ́ wa ká fura akramakumullah nínú nǹkan tí tún máa ṣẹ́kù lẹ́yìn ìgbà tí èèyàn bá kú òun náà ni ilmin yuntafa'u bih ìmọ̀tá ti fi máa àwọn èèyàn tó ń fi ń sàǹfààní lẹ́yìn wa akọ́yàn ní kí ó akọ́yàn ní mà nípa ṣẹ́ríyà wọ́n mà nípa rẹ̀ àwọn náà ń ṣe ń lò eléyìí tó mú wa mọ́kọ́ àkùrùn lẹ́yìn ìgbà tá a filẹ̀ ayé sílẹ̀ torí ń ta aláàmà àfikún àwọn èèyàn àjẹ́ kó kú mọ́ wa lára àjẹ́ kíkẹ́ ìtọ́ bá wa jà ìmọ̀tara ẹni nìkan kọjá dánwò fa wa torí pé nìkan lọ́kọ́ àwa náà ẹni tó sì kọ́ wa kọ̀ sáhun tó bá yẹ pé ìmọ̀tara ẹni nìkan bá ń dùn náà láàmù tí ìwà ahun tó bá jẹ́ pé ọ̀rá ìjókòó sóun náà láyà òun náà ní kọ́ wa à ń wa n'ọma kí á ló dé táwọn fi sahun ọmọ èèyàn náà wá kọ kẹ́ ẹ̀ má gẹ́gẹ́ báwa náà ti ṣe kó orí ó lè bá a kí ìmọ́lẹ̀ kó lè bá a borí kí dáadáa ó lè bá a kúnlé ayé ìwọ́ wá sì mà lóríṣiríṣi ọkọ àwọn èèyàn wọn ọkọ àwọn èèyàn ní ìmọ̀nà Muhammad wa wọ́n tẹ̀lé ó tún ó ní í ṣe pẹ̀lú àlàyé ẹ̀sìn àwọn èèyàn tó ń kà wọ́n gbogbo ìgbà tó bá ń ṣàǹfààní ń bẹ̀ tẹ́ni tó kọ lọ́dọ̀ rẹ̀ bá ń ṣàǹfààní lára àmọ̀ yìí ọmọ àgbàládà rẹ̀ títí láéláé rẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ẹni tó mọ̀ tó déjú mọ́lé ẹni tó mọ̀ tó dínà sáwọn èèyàn tó kọ̀ láti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kí ni ó ṣẹ́kù fẹ́yìn náà rí nígbà tẹ́

ọmọ tó mọ̀ ń pa tànàbì Muhammad sallallahu alayhi wa sallam tó sì ń tẹ̀lé kí sí pé ọmọ tẹ bí tí ga lọ gànsọ̀gànsọ sẹ́yìn wá ń wò pé ah, ọmọ ti ga tó bàbá léjìká kí ló tún kù mọ́ ààrẹ ni fi rólé ààrẹ ni nà rólé nígbà táwọn ọba sí mọ́ kọ́ran gbọ́dọ̀ jọ ọmọ rí ọmọ rí ló sì gbọ́ yẹn sọ́mọ tí wọ tó ń sí pàǹpábò ojoojúmọ́ tó ń lè ká torí pé màá ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa ọmọ tó ń kórira ọmọ tí ìtẹ́ gbọ́rọ̀ rẹ̀ torí pé máa bọ́ sọ nípa súnà pẹ̀lú ọmọ tí ó wúlò fún ọ ọmọ tí ó di fún nígbà tó ọmọ tó tó bá fún àdúrà rẹ̀ ọ̀wà o tún gbé lábẹ́fẹ́lẹ́ o tún gbé sísọ́ọ̀sì kọ́mọ ìyá ọmọ bá àṣàṣe tọ́lọ̀ kọ́mọ bá tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ sì ni jọ́sì ẹ̀kù fún ọ̀nà lẹ́yìn ìgbà tí wọ́n bá sí láyé má ìyẹn lè bímọ ogún ó lè bímọ ọgbọ̀n ṣùgbọ́n ọmọ tí ó wúlò fún yẹn nu wọn wọ́n ròyìn rẹ̀ pẹ̀lú waladan salih ọmọ rere wala salaha biduni ittiba'i sunnah ọmọ òlejò máa rírí tí ò bá máa tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ìpèníjà ńlá ni fún gbogbo ẹ̀yin kórìíra súnà ìpèníjà ńlá ni fún gbogbo ẹ̀yin tẹ sọra yín dọ̀tọ̀ Ọlọ́run ọ̀tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀sí lẹ́yìn sí islam ojú ayé ńgbà tá nàbì tá a fẹ̀sìn rán tó pé ìlànà rẹ̀ kò jámọ́ kankan lọ́dọ̀ rẹ̀ ojú ọ̀nà rẹ̀ kọ́lọ̀ ń tọ̀ yóò ti wù ọ́ pé kọ́mọ rẹ kọ́mọ ṣe islam òdodo lẹ́yìn mà ike ru ọmọ òun náà lọ́mọ tó ṣe ike tọ́ bá ṣàdúrà fún ọ lẹ́yìn ikú rẹ̀ yóò wá bọ̀ bọ́mọ bá tiẹ̀ jọ ń súnà tí bàbá jọ ń pálapàla tí bàbá jọ ń rádaràda tí ìyá jẹ́ni tó takuta nábì sallallahu ní gbogbo ọ̀nà tí wọ́n sì lórí rádaràda àdúrà ọmọ náà tún ní tẹ bá fẹ́ kábíyà ọmọ yẹn wúlò fún yín ẹ̀yin náà kọ́kọ́ darapọ̀ mọ́ súnà ẹ̀yin náà máa ṣe súnà lódodo ẹ̀ ní fetí pàlàbẹ̀ ẹ̀sìn ọlọ́mọ àbí tẹ́ ń lọ ẹni garanti ẹnìkan ti fọwọ́ sọ̀yà fún yín pé ire ni ọjà sí so ńgbà tó ṣe pé àmà báwo ni ó ṣe já sí àjẹ́ pé ẹjẹ́ àgbà àwọn ọmọ aláyè kan sin lọ́n ẹjẹ́ àgbà àwọn ọmọ aláyè kan tẹ̀lé tà nàbì sallallahu sallam àwa náà gan alára òsì gbọ́dọ̀ gbàgbé orí ara wa ti bàbá tìyá tọ́mọ. alhamdulilayi ọ̀rọ̀ náà ni a ti gbọ́ yẹn láti ẹnu àwọn dọ́kítọ́rù wa sharafdin gbadebe rọjí ní orí ètò ìlànà alukurani àti sunna àwọn eléyìí ni àwọn kan tí ó jẹ́ pé tí a bá múlò ní ayé àti ní àlùkìyàwó mọ̀ yóò máa ṣe wá ní àǹfààní ní ọjọ́ ìgbìlẹ̀ àlùkìyàwó mọ̀ so ká gbìyànjú láti rí pé à ń mú àwọn ọ̀rọ̀ báyìí lò eléyìí náà ni ìpèpè sunna kí Allah subhanahu wa ta'ala kí ó ràn wá lọ lórí rẹ̀ tó bá tún di ní ọ̀la náà a máa tẹ̀síwájú lórí ètò náà